ọmọ jẹ kẹrin àwọn mọtòlù mọríkà sọ wọn jẹ kẹrin wọn kún wọn máa ṣàlékún àlàáfíà iṣẹ́ tí èmi náà fẹ́ ṣe tó wù mí láti ṣe èmi náà gbà wọpọ láwọn àwọn mọtòlù mọríkà sí èmi náà lè ṣe fún àmì ìkọ àbọ àwọn àdásà láti fi tó sọ bàbá ló kọ àná àwọn sèmi náà ló kọ ọmọ ilé sàrà ti kó náà lèmi náà orúkọ náà ẹni tó wá lọ pẹ́ náà la tó fẹ́ dúpẹ́ fún a sì máa dúpẹ́ fún gbogbo náà ni ọlọ́run jẹ́ kí ẹ̀mí kó gùn fún wa pẹ̀lú àdékùn òye àti àlàyé àtàmàyé àtàwíyé àtàsọyé.

ọlọ́mọ àfi ṣe irinṣẹ́ ìbájà fún ọlọ́mọ àríwá ẹ̀jẹ̀ bí ọlọ́run àlékún ẹ̀mí gbogbo àlékún aláfíà bá ń pè ṣe irú eléyìí ọlọ́mọ yìí ọláyé yìí ọlọ́run ọlọ́mọ àríwá ẹ̀jẹ̀ bí ọlọ́run àdúrà ní àlékún náà láṣẹ lọ́la àbára mọ̀tòlù markaz gbogbo èyí tí ẹ sọ fún wa yìí ọlọ́run jẹ́ ká rí gbọ́ ọlọ́run jẹ́ á rí lò ọlọ́run jẹ́ ó ṣiṣẹ́ ọlọ́run àríwá ẹ̀jẹ̀ bí ọlọ́run lẹ́nu àbára mọ̀tòlù markaz tó fẹ́ sọ fún àfa àwa tí ọlọ́run fún ní oyè èmi máa ṣe dáadáa àfa àwa nàkíbìlà ṣẹ́ráàpù ní máa dọ́gbọ́n fi àwọn tíra ránṣẹ́ sí wọn bó bá ti jẹ́ ti kọ̀dìríyà ní máa wá fi kòwé kan ni ẹni máa fẹ́ sọ jáde kí apá wa yọ wa mú ẹ jẹ́ ká ní mákítábà ńláńlá ṣéwà Abdulkadir tóbi púpọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ tíra ṣéwà Abdulkadir wọ́n translate ẹ̀ sóyìnbó ìjà bá ń ta ìjà wa ìjà wa kí ni ìjà rí wọ́n translate ọ̀pọ̀lọpọ̀ kútọ́bà mẹ̀bàríyà ṣéwà Abdulkadir wọ́n translate ẹ̀ sóyìnbó ìjà wa ẹ ká wá gbogbo kínní ká mà ká sì ní lọ́wọ́ kọ́lọ́nkọ́ wa wọlé àjàrà lọ sí àtọ̀kọ́dìrì náà kó fi rọ gbogbo aná lọ́wọ́ ọlọ́run kó fi rọ àfa àwọn àmàsára pé mákítàbà tá kọ́kọ́ rí ní gbogbo oṣù jẹ́ ọ̀kọ́ ni mákítàbà kọ̀dìríyà làkọ́kọ́ gbogbo oúnjẹ máa ń wá ẹ̀ẹ́rì ń bẹ̀ ká gbìyànjú sọ fún wa yòókù ọlọ́run ó jẹ́ àárí gbọ́ lò yóò jẹ́ àárí mú lò yóò sì kún wa lọ́wọ́ yóò jẹ́ kárí ṣe ọlá ṣe Abdulkadir náà ọlá títóbi ṣe Abdulkadir náà ọlá bàbá wa ṣe Ádámù náà ọlá báwọn náà ti ṣe kọ̀dìríyà náà wọ́n fẹ́ lójú wọn ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà fi yé wa ọlọ́run yóò fi yé wa náà o yóò sì jẹ́ àgbọ̀ yóò jẹ́ kárí mú lò ká tún ṣe ọlọ́run bá ṣe mọ̀ bá ń ibi àrànṣe táwọn àmọ̀ táwọn ń fún wa ọlọ́run kò ṣe fún wa àrànṣe tí bàbá ń wò báyìí táwọn àṣe èyí lè ní fẹ́ ọlọ́run sábà wọn ṣe ọlọ́run ti jáwé àyọ̀rọ̀ máa yọrí ẹ̀yẹ yẹn bàbá náà fẹ́ náà nù tàtọ́ wù tí bàbá ń sọ fún wa náà nù láti dípúlọ́mù wọ́n ṣe wọ́n ṣe mọ̀ádàlà rẹ̀ wọ́n jáwé àlọ́rin wọ́n gbé wọ́n ṣe mọ̀ádàlà rẹ̀ lọ lásìá rí gbogbo ẹ̀ ni wọ́n ṣe àwọn náà ń fẹ́ lójú ni olùṣègùn ni wọ́n ọlọ́run kò ṣe gbọ́ náà lójúṣe kí wọ́n tún násìrì fún àwọn bàbá wa مدير المركز بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين فسبح بحمد ربك واستغفر fáwọn tí ẹ fi joyè ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n ọ wà nínú tèmi torí wá sí èkó ìlú nígbà tí wọ́n sọ fún mi torí alájọsẹ ní wọn ní sàwùdí púpọ̀ nígbà tí wọ́n fi wà ní sàwùdí tí wọ́n fi travel báyìí àjọsẹ ni alákọ̀ náà wà já títí dìsí nígbà tí wọ́n sọ pé òní làwọn fẹ́ wá kí àwọn amòdúró makasi mi pẹ̀lú ògbó ọlọ́yin sọ fún wọn ní èmi náà ó sì dé yà ọlọ́run jẹ́ kí ẹ rí lo gbogbo téèyàn fi lò ọlọ́run kọ́mọ́sà fún yín gbogbo táwọn bá sọ nínà sí hà wọ́n pàṣẹ mẹ́sẹ̀jì sínú ẹ̀yin náà máa ṣiṣẹ́ tọ̀ nígbà tẹ́ bá tún wá rìn ẹ̀rọ àfihàn bá pẹ̀tọ̀ iṣẹ́ tí mo ṣe ní ọ̀rọ̀ tẹ́ sọ ní o àtọ́ òkú tí mo ṣe ní ọlọ́run kò fòye síbẹ̀ ọlọ́run jẹ́ kẹ́mi yóò kún ọlọ́run ọlọ́run jẹ́ kẹ́mi yóò kún ọlọ́run bọ́lá sí ọ̀pẹ̀ká jẹ́ kẹ́mi yóò kún bàbá rẹ̀ kí bọ́lá ṣìlá fún náà. ọ̀rọ̀ tí mo sọ yẹn àwọn ilé sàlá ti bá wí ju ṣe àwọn tó joyè àwọn tó joyè táwọn bá gbé táwọn bá dúró wọn ní dúró kínní làwọn tí wọ́n làwọn máa kó wọ́n ṣe táwọn já ń wò mí ó ranjú mọ́ ọ̀rọ̀ nàìjíríà ṣọ́ ọlọ́wọ́ fún yín ṣe ọlọ́wọ́ fún yín ṣe ọlọ́wọ́ fún yín ṣe gbogbo ní àbíṣe ọlọ́wọ́ bá kò tí yóò jẹ́ bí ọlọ́run a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nàìjíríà ṣọ́ ọlọ́run tó ṣe báyìí níjà bá àmójú mọ́ríkàsì pé ìtìyà tó ṣe ní ìtìyà tó ṣe ní ìtìyà tó ṣe ní ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fún yín ọ̀la yìí bẹ́ẹ̀ jẹ́bi ọlọ́run àti gbogbo àwọn àtàn yín náà pátápátá ọlọ́run ṣe bẹ́ẹ̀ kan ọ̀la àwọn àmójú mọ́ríkàsì ọ̀la yìí bẹ́ẹ̀ jẹ́bi ọlọ́run ọ̀la kútùbà tá a fa nìdá ké níjọ́ náà ti a sọ fún wa ìgbàlá ọba jàbẹ̀ kọ́ ní ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ sọ fún yẹn bàbá alábẹ́rẹ́ àgbègbè yẹn fún wa wọn lẹ́gbẹ́ àbá àmúlùú mọ́ríkàsì báyìí níjọ́ náà bàbá alábẹ́rẹ́ níjọ́ náà wọ́n ti pe gbogbo kínní gbogbo tí ọjà ìwọ̀n níjọ́ náà wọ́n ti pe síbà bàbá alábẹ́rẹ́ náà ni wọ́n sọ wọ́n níjọ́ náà ti wọ́n sọ wọ́n ní kìí ọ̀tá kan ò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní kọjá mọ́sálásí wo owó bàbá ń sọ fún ajábìkọ́ jẹ́rẹ́rì mi wọ́n ní ọlọ́run lọ́fà ọlọ́run wa gbé amalaika kalẹ̀ wọ́n ní mọ́ríkà sí àwọn èèyàn máa tán náà mọ́lẹ̀ kílọ̀ tán yá kílọ̀ tán ayé inú amalaika bá dùn ní abá wò ní ẹ bá wò kọ́ ní ọba sọ yá gbà wò níbi níbi ìdìbò fún wọn. ọwọ́ táwa ní ọ̀rọ̀ fùntẹ́ni àbí ọ̀rọ̀ sàtàhátì ni. ó wá rí bẹ́ẹ̀ nísìnyí àbí ò rí bẹ́ẹ̀ ó wá mùdúrù mọ́ríkàsì tí wọ́n wá pé gbogbo tí wọ́n pè sí bàbá la bí ṣe ń kọlu báwo lo security àwọn wá já nígbà mi a sì tó yàtọ̀ nígbà bá gé e tọ́ ẹja bá fara wé ọ ọlọ́run ti ràn lọ́wọ́ kó jìnnà làwọn fi dúró tì wọ́n gbogbo àti àwọn àwọn ṣe ní haram gbogbo àwọn àwọn àwọn àtìta náà wọ́n làwọn níjọ́ táwọn ti ń wá sàwọ́ bí wọ́n lè já àwọn parú jàmbá ìfún wa wọ́n dé njọ́ náà ni wọ́n ní àwọn ah, àbá mojú bẹ̀rẹ̀ tẹ̀ sí i wọ́n làwọn atúngbò ẹ̀kọ́ ní àwọn lè márùn wọ́n dàgbé àbá yìí ó ti ju bàbá rẹ̀ nípa àwọn lẹ́nu ẹ̀gbà wa àwọn onígbà wọ́n bẹ̀rẹ̀ sí í sí wọ́n bẹ̀rẹ̀ sí í sí wọ́n ní ti ń wí ọ̀tayọ̀ àrà púpọ̀ tí wọ́n á dòde àná tó máa fún wa wọn ní ká mọ wà dúrà wa ní àti ajá tó kọ́ndé wàláhì àdúmẹ́ta náà lọ ọlọ́run kọ́ wọlé gbogbo tí àwọn àbá tí wọ́n parí ọlọ́run ọba aláàánú jùlọ wọ́n ṣàtẹ́kẹ́ ní àríwó ẹgbẹ́ bàbá àwọn tó mẹ́ka sí ní ogun wọn láti ṣe ádámù gan wa fẹnu sọ tàfà ń dánù bàbá gan wa sọ fúnra wọn gbá ah, òun nìkan mọ jẹ́rìí kí ẹsẹ̀ bá fi kí ẹsẹ̀ bá fàkàrà bí wọn bá tí wọn bá kú sọ bẹ́ẹ̀ á sì sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run wájú bàbá dúró náà ni onímọ̀ ìmọ̀lá lè jẹ́rìí. ó lè má bẹ́ẹ̀ nù ẹnìkan mo ti gbọ́ ẹsì wà ń bẹ tó ṣe kó sọrí ẹsì wà ń bẹ mo wà ń bẹ àwọn mọ́ṣáláṣí mọ́ṣáláṣí bàbá sì dúró báyìí ni mo dúró sí ń bẹ ẹlòmíì ò sọrí mo ò sì sí ń bẹ ìjọ tí mo gbọ́ lọ́dọ̀ ṣẹ́ lórí fídíò báyìí mo ń ṣàdúrà fún ẹni pẹ̀lú onílé márùn kan mo tún ti gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn kí ló dé tí wọ́n sọ wọ́n dẹ̀ mọ́ gbogbo wọn sì wà ń bẹ ǹjọ́ náà ní eighteen seventy eight ni gbogbo wọn sì wà ń bẹ ǹjọ́ náà àṣetọ́ ni gbogbo àwọn gbogbo bàbá kó gbogbo àṣìbẹ̀ wọ́n sọ àwẹ̀ àwẹ̀ márùn-ún jọ́ náà ah. báyìí gbogbo òde wa sọ bàbá ṣe tọ́lá nìkan kìnìún wá sọ. ẹ̀ẹ́dùn mi náà. ẹ bàbá sì kọ kí wọ́n yin àwọn bàbá sọ àwọn nìkan ni wọ́n jẹ́rìí ọkọ̀ dẹ̀ ni ń jọ náà wọ́n ní gbogbo ẹ̀yà apá wọn ní gbogbo ẹ̀yà nímọ̀ nù láwọn lẹ́sẹ̀ kéésì ọ̀nà gbọ́dọ̀ bàbá sì tó bàbá pèlú ká gẹ́sẹ̀ wí lọ́nà máa nà sún wọn náà àbí ìbùnì kan mọ̀jẹ́rì mọ̀jẹ́rì ẹ̀. wọ́n ní wọ́n ní gbogbo àwọn tó ṣe pọ́n fèrè wọn wọ́n bá dárúkọ ọ̀gá mi pé inú gbogbo ọmọ tí mo bí inú gbogbo ọmọ tí mo bí gbogbo ọmọ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ wọ́n bá dárúkọ wọn tí bá gbà láì kí n sọ lákàní ni ayé gbogbo ẹ̀ ayé gbogbo ẹ̀ òun náà òun náà á lò ó ọlọ́run wọlá àdúrà bá ọlọ́run wọlá àti ọlọ́run wọlá àti àbá ṣe tí wọ́n fi wí bẹ́ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ bàbá yẹn sì sọ̀rọ̀ fìdí tí bàbá bá sọ pé kọ́lá àfa kan ní ọmọ mọ́ríkà sí ni ó ní gbàtí ó ní tí àbá fún òun ni ìgbé sàyẹn tí a kọ́ sí kíní òun ni ó ní gbogbo ibi tó ń dún ní tó ń gbà nánu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí wúyọ́ ọ̀rọ̀ àfi kó rí bẹ́ẹ̀ bàbá yìí náà èsì sọ̀rọ̀ bẹ́ẹ̀ àfi kó rí bẹ́ẹ̀ ọlọ́run wọlá àṣẹ náà ńláńlá náà tí wọ́n fi sọ ń dọ́là náà gbogbo aláwọ̀ kò fún alábàárikà ọlọ́run kò fún alábàárikà ọlọ́run kò ṣe wá ní mùkùlẹ́sùn báyìí yìí jálẹ̀ ní bàbá yìí jálẹ̀ ní bàbá ẹ̀ńtà dúró ọgbà fún òun lẹ́ńtà bá fẹ́ràn àbá yìí dénú ẹ̀ńtà dúró ọgbà fún lẹ́ńtà bá fẹ́ràn àyè yìí dénú ẹ̀ńtà dúró ọgbà fún lẹ́ńtà bá fẹ́ràn àdìsàrà ti dénú àdúrà on, you won't cry. àmọ́ tí a bá ń yọ ọlẹ̀ ẹ̀dá tó ń wí nǹkan ní ìdánilọ́kàn sí wà níkùn àdúrà yóò ní gbà ọlọ́run sá gbàdúrà gbogbo wa Allahumma habibu ilayna al-imana wa sayyidhu fi qulubina wa karri alayna al-kufra wal-fusuqa wal-islam waj'alna min ar-rashidin ọlọ́run wọlá ṣé Abdulkadir gbogbo àdúrà sàtọ́rọ̀ yẹn lọ́mọ sá gbàrọ̀ wa wọlá ròyìn ròyìn ṣé Abdulkadir nǹkan gbogbo àwọn onímọ̀ ni wọ́n bí àwọn dòkítọ́rù bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn máa ṣe ṣèṣáàdì pẹ̀lú ọ̀rọ̀ sí àtọ̀ kádìrì ibẹ̀ lèmi tó ti gbàgbà nílẹ̀ yìí èmi àti máa rí tíra ànàkíwù ni níbi ẹtí wọn àlàáfíà òbí tó bá jẹ́ tíra sí àtọ̀ kádìrì èmi ránṣẹ́ sí wọn gba ẹ wo iṣẹ́ yín ni tí mo tún rí àyín ni ẹ̀rí ti ṣùyókù mi ń bẹ̀ tọ́jẹ́ ti tàríkà àti ti ṣe àtọ̀kọ́dé èmi náà wá wádìí lọ́dọ̀ dókítà kẹta ṣé àtọ̀kọ́dé wọn ní wòlíì ní tòótọ́ ajá àtọ̀kọ́dé wọn bẹ dòkítọ́rù wọn fọ́ọ̀kà àtọ̀kọ́dé mo ní ṣé wòlíì ní ṣé àtọ̀kọ́dé àtọ̀kọ́ àǹkọ́ sàlàyé ẹ̀ ọwá ní àkọ́jú lọ sọ̀rẹ̀ mo lọ́dún lọ sọ́dún tó wí náà eléyìí tó ju wòlíì lọ tó lọ́dún lọ́dún lọ́dún lọ́dún wọn là máa ń pa lẹ́nu bàbá bàbá bàbá bàbá bàbá àwọn tí bàbá àtòun sọ fún un pé bàbá bàbá ni wọ́n máa pààyè ọ̀rọ̀ yìí lówe ní Iraki ipe ṣe àtọ̀kọ́dì pé làwọn bí tọ̀ ṣe ìtọ́nú bí hadarati yìí làtàbà wọ́lá òṣùbà kàlámùhù aláṣàkárà làtàbà pé ṣe àtọ̀kọ́dì bá ń sọ̀rọ̀ lọ́wọ́ tí èṣù bá rí opportunity yẹn bá dé lókun tí wọ́n gbé ṣe àtọ̀kọ́dì báyìí yóò sì túbọ̀ bóun ò ṣe iṣẹ́ ibi tó wọ́n ṣe àbùkọ́dún sì lágbára dé tí a bá dà sórí àpáta àpáta yẹn ọkọ̀ yẹn dáríkà ó fi hàn pé gbogbo oníkálukú mọ̀ pé onímọ̀ ṣe àbùkọ́dún ìmọ̀ náà ọlọ́kọ̀ mọ́sà fún ọlọ́run ọ̀la ibẹ̀ gbẹ̀bí ọlọ́run àdúrà bàbá náà láti kó lẹ̀ yóò máa jádùá bá àbá yóò máa jádùá fún gbogbo àwọn àbá wa tí wọ́n fún wa ní opportunity yóò sì máa jádùá fún gbogbo àwa sí àjòyè àtàwọn tá a bá wa àtàwọn mọ̀ yẹn tó wà ń bẹ̀ bàbá sọ níbẹ̀ gbogbo àdúrà náà jẹ́ ká máa lákòólé kan àbẹ́yẹ kan fi nǹkan kalẹ̀ àti islam ọ̀tàkọ̀ ní ìjà ìlíyà sọ́fọ́ àkọ́kọ́ ni bàbá wa kọ àdúrà yìí sí bàbá ó sì fi kalẹ̀ síbẹ̀ ká máa ṣe ni bàbá ní allahumma inna nasaruka sọ́fọ́ ní adi mina bik wa ilba ní adi fina mink wa yakina ní mutawakilina alek wa rọjà arọ́ọ̀dì bina fik wa suda tọ́ọ̀dì bina ilek wa wàrà alimuhibina lak وتكوى المتشوتين اليك يا رب العالمين سبحان ربك رب العزه عما يصفون